الله أكبر بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أهل الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ربي زدني علما rọ́bì zidni ilma rọ́bì zidni ilma amin. adúpẹ́ fún ọlọ́run ọba àlékè ọlá a sì ń tọrọ àlékún kẹ́ àlékún gẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallama baba fatima àtòun àti gbogbo àwọn aráalé rẹ̀ tí wọ́n gbà fún pátápátá àtàwọn sọ̀hábà rẹ̀ látòkèdélẹ̀ ìkẹ́ àtìgẹ̀ tí yìí abẹ́rẹ́ ọba àlékè ọlá kí ó jẹ́ kí ó ṣàǹkà àwa náà lónìí lọ́kùnrin wa obìnrin wa ọmọdé àti àgbàlagbà òǹdè àti àlejò dúdúnú wa fúnnú wa lẹ́yìn tí a fi ẹ̀sìn wa ìṣe wa àṣà wa ta fi ń tẹ̀lé ti ànábì Muhammad sallallahu alayhi wa sallama lóòrèkóòrè ní gbèsè ayé wa ẹ̀bẹ̀ tí à ń bẹ lọ́wọ́ bá àlékè ọlá iná ní wípé tó bá ti ń di ọjọ́ àkèyàmọ̀ kí ọlọ́wọ́ bá àlékè ọlá kí ó ka èmi àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi tẹ̀sí ń wò mí báyìí báyìí kí ọlọ́run kí ó kà wá kún àwọn ẹni tí wọ́n bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá wọlé ọlá wọlé ọlá allahumma amin ǹjẹ́ kó tó rí pé a máa tẹ̀síwájú lórí ètò wa èyí tí ó bá mú náà ní wípé kí a má gbàgbé láti kí àwọn ẹni tí wọ́n jẹ́ alámòójútó lórí iléeṣẹ́ tí a mọ̀ ní Sunna TV Yorùbá látòrí ọ̀gá àgbà olùdarí iléeṣẹ́ tí a wà yìí abẹ́lẹ́wọ̀n bá àlékè ọlá agara àìnílè máa ń ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́wọ̀n bá àlékè ọlá ò ní fi dá yín báyìí báyìí o ọ̀pọ̀lọpọ̀ okun àti agbára àṣeyọrí èyí tó péye ọlọ́run ọba ṣe ní titi yín pẹ̀lú ògo tí ọlọ́run ọba lè kẹ́ ọlá lẹ́yìn eléyìí náà a nígbàgbé láti kí àwọn tí wọ́n jẹ́ dókítà wa tí wọ́n bẹ ní ẹ̀ka ètò lórí Sunna TV àwọn náà ni ọlọ́run fi ṣe aṣojú léyìí tó ṣe wípé bóò láti máa tètò tí ó fi máa da tí ó máa dùn tí ó máa dán talágbéwórí ètò ètò wo la ṣe wáàsí wo la kí ni tí a kalẹ̀ léyìí tí ó fi máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn mùsùlùmí àti gbogbo àwọn tí wọ́n ń bẹ nílé ayé lápapọ̀ ọlọ́run bá lékè ọlọ́run níjó sun yín ṣe o iwájú iwájú iná ni a máa rè àní rẹ̀yìn láéláyé tá a bá ní gbàgbé inṣàlá ó yẹ kí a tún kí àwọn kan náà láwọn ẹni tó ṣe wípé ẹ̀tọ̀sán tòru iná ni wọ́n fi ń ṣiṣẹ́ ní ojúléeṣẹ́ Sunna TV Yorùbá láwọn kámẹ́rámẹ́ẹ̀nì ni àti kámẹ́rà wímìn àti lóbìnrin wọn akí gbogbo wọn àwọn ẹnjìníà akínyìn o ọlọ́wọ́n balẹ̀ kí ọlá kò ní pinyín pa. Hmm kó tó di pé àmọ́ wọnú agbẹ́rin ètò lọ àgbàgbé bákan náà láti kí wa lẹ́ṣà àwa tí a jẹ́ aráalé lẹ́yìn tí a ń fi àkókò wa lẹ̀ lóòrèkóòrè láti gbàdégbà lẹ́yìn tí a sì máa ń jókòó ti Sunna TV Yorùbá lẹ́yìn tí a fi máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wáàsí oníranran ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ń gbọ́ tá a sì máa ń ṣàǹfààní bẹ̀ ọlọ́run bá lékè ọlọ́run níjó sú wa ṣe o ojú tá a fi ń wò wá ojú náà ní fọ́ bákan náà etí tí ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di o oríkèéríkèé ara tí a mú wá sílé ayé ológo ti ọlọ́run láyọ̀ àti àlàáfíà ńlá pàdé ọba wa àlékẹ́ ọlá ọlọ́ọ̀lá haúlà wọlé quwwata illa billah ǹjẹ́ ẹ̀yin ara lé kó tó di pé àmọ́ tẹ̀síwájú àgbàgbé bákan náà láti kí gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ wa látòkè délẹ̀ àwọn àlùfáà wa àwọn àsátìdá wa àwọn dàkátìrà àwọn ẹni tó ṣe láti Sunna TV yìí tí wọ́n á sì máa sọ̀rọ̀ sí gbogbo àgbáńlá ayé lè tí wọ́n fi ń ṣe wá láǹfààní a gbogbo gbìyànjú yín lọ́sàn-án àti lóru lórí wípé kí ẹ̀sìn Islam kó lè mọ tẹ̀síwájú ọlọ́run ò ní dànù yín láyà ẹ̀san olóore tó péye ọlọ́run bá àlekí ọlá yóò bá wa san yín láyé ń bí ní kọ̀kọ̀ sàárè àti ní gbangba alkiyama ìyá kí gbogbo yín wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu kótó di pé àmọ́ àwọn agbọ́nrin ètò lọ lónìí yóò wù wá nítorí pé ẹ̀ẹ́n tí a fẹ́ ṣe lónìí tó special níwọ̀nba kan ni àwa kọ́kọ́ gbìyànjú láti gbọ́ gbólóhùn kan àbí kejì láti ẹnu àwọn àlejò wa pàtàkì ẹni tí a ti mọ̀ bí ẹni mowó àmọ́ àwọn fẹ́ kí wọ́n dárúkọ wọn fún àwọn aráalé kí wọ́n sì bá wa gbólóhùn kan àbí kejì kí a mọ̀ wọ́n síwájú sí kó torí pé a mọ̀ wọnú agbọ́nrin ètò lọ bísímìlà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé kí ẹ jẹ́ kí a mọ̀ yín pẹ̀lú ògo ti Ọlọ́run. Ẹ kú ẹ̀rẹ́ olóòtú. Mo kí àwọn gbogbo àwọn tó ń gbọ́ wa tó ń wò wá ní ìsìn. Orúkọ tèmi ni Dr. Abdullahi Ojo. Alhamdulillah, àwọn àlejò wa tí a gbà sórí ètò lónìí gẹ́gẹ́ bí a ti gbọ́, àwọn náà ni Dr. Dr. Abdullahi Ojo ọlọ́run bá lè kẹlẹ́ yóò jẹ́ kí a rí yín pẹ́ àwọn iṣẹ́ olóore oníranran iṣẹ́ dókítà àti ẹ̀mọ̀ òun èmi ṣe lọ́pọ̀lọpọ̀ nítorí wípé nínú àwọn ẹni tí wọ́n ń gba ẹ̀mí ńlá pẹ̀lú ògo ti ọlọ́run àti yọ̀ǹda ọlọ́run nínú sáàbì kan èyí tẹ̀mí fi ń ṣẹ́kù láyé tá a fi iná ní iṣẹ́ tẹ̀ ń ṣe yìí iṣẹ́ olóore ńlá ni alọ́mọba àlekẹ́ ọlá èyí tó ṣe yín ní mùsùlùmí tó tún ṣe yín ní dókítà alọ́mọba àlekẹ́ ọlá kò ní jẹ́ so yín ṣe o àṣeyọrí náà la máa ṣe àní ṣe abẹ́rẹ́gún a sì ní ṣe ewéko fún àwọn èèyàn ǹjẹ́ èyí tiẹ̀ jẹ́ ara alé kí ni tí a fẹ́ gbéyẹ̀wò ní orí ètò yìí ní àyájọ́ títò ní kí ni tá a fẹ́ ṣe ìfọ̀rọ̀jómitóró ọ̀rọ̀ lórí rẹ̀ ní àyájọ́ títò ní láṣàkà wípé bá a ṣe ń bẹ nílé ayé oríṣiríṣi ètò iná ni ọlọ́run máa ń tò lé àwọn ẹ̀dá rẹ̀ lórí nínú àwọn ètò tọ́lọ́run sì ń tò lé wa lórí iná ni wípé kí àwa tí a jẹ́ ọmọ èdè ènìyàn láwọn ìgbà kan inú wa máa dùn láwọn ìgbà kan a sì máa banújẹ́ ọlọ́run ló dá wa bẹ́ẹ̀ tẹ́ni tabarẹ́ nìkan ti bá ń lo àlàáfíà látàárọ̀ títí títí lè dín bí ansiri yóò bá ṣàárẹ̀ lẹ́yìn àárẹ̀ yóò tún ṣe kí ni yóò tún rí wòsàn ìyẹn ni wípé à ń bẹ nínú ìdùnnú àti ìbànújẹ́ abẹ́lẹ́wọ̀n balẹ̀ kí ọlá gbogbo èyí tí bá ń jẹ́ ìbànújẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa gbogbo ibi yòówù tọ́lọ́run gbà fífi àdánwò fi kàn wá kọ́lọ́run kó tán ṣe nìkan kan wá o kọ́lọ́run kó wá pa wá ní ẹ̀rín ayọ̀ alala hawla wala quwwata illa billah ǹjẹ́ a fẹ́ sọ nípa nǹkan kan léyìí tó ṣe wípé kò lè ṣe kó má ṣẹlẹ̀ sí wa nílé ayé yóò máa ṣẹlẹ̀ sọ́kùnrin yóò sì máa ṣẹlẹ̀ sóbìnrin bí ti ń ṣẹlẹ̀ sọmọdé ni ó máa ṣẹlẹ̀ ságbàlagbà ń ṣe olówó sì ṣe tálíkà allahu akbar iná ní àárẹ̀ ìtàmọ̀ ní àárẹ̀ àrùn àìsàn oríṣiríṣi àìsàn ni wà ń bẹ ní ilé ayé àwọn elétò ìlera àwọn tí wọ́n jẹ́ specialist de santé àwọn tí wọ́n jẹ́ aṣojú níbi ọ̀rọ̀ ètò ìlera àwọn ni wọ́n bẹ ń yìí inú wa sì wá dùn wípé aláǹfààní láti gbaru yín ní àlejò lórí ètò wa nítorí wípé a béèrè àwọn ìbéèrè kódà <laughs> Ọlọ́run jẹ́ kí àkókò kí ó lè gbà wá a wá rí wípé àìsàn pọ̀ lórílẹ̀ àdé ayé ní àsìkò tí a wà yìí àmọ́ tí a fẹ́ wá gbéyẹ̀wò lórí ètò yìí lónìí ní pàtó iná ni àìsàn kan èyí tó gbajúgbajà àìsàn kan tó gbajúmọ̀ kódà afẹ́ lè pè ní everywhere you go ló tilẹ̀ jẹ́ wípé àwọn ibì kan wà tí ò sí àmọ́ àìsàn yìí fúnká ó gbajúmọ̀ gan iná ní àìsàn tí a mọ̀ ní àìsàn ibà èyí tí àwọn iléèbó pè ní paludism àwọn iléèbó mi àmọ́ pè ní malaria a fẹ́ sọ nípa rẹ̀ lónìí a béèrè àwọn ìbéèrè kan àwọn àlàyé kan nípa kíni n tí a mọ̀ ní àìsàn ibà paludism malaria kótó di pé àmọ́ wa wọnú agbọ́nrin ètò lọ dókítà wa ẹ jẹ́ kí a béèrè náà kí a gbábàyè fi wọlé kí ni tí a mọ̀ pè ní àìsàn ibà gan-an tàbá ń sọ nípa palu paludisme malaria kí ni tí ń jẹ́ ibà gangan gangan gangan ẹ ṣàlàyé rẹ̀ fún wa dókítà wa. ẹ ṣeun olóòtú àìsàn tá à ń pè ní àìsàn ibà ó jẹ́ àìsàn kan tí ó máa ń fi ara gbígbóná ṣe ènìyàn àwọn àìsàn pé ṣíṣe àwọn àìsàn míì ń gbẹ tó jẹ́ pé téèyàn bá ní ara ò ní gbóná hmm gẹ́gẹ́ bí àwọn àìsàn bíi diabetes tàbí hypertension kì í ṣe pé àìsàn tó máa ń fa àdúgbò náà donc àìsàn yìí ó jẹ́ àìsàn tó ń gbẹ́ pé àmàlàdí infectious tó tó jẹ́ pé àìsàn tí máa ń tó jẹ́ ohun tí a máa ń rí tá a máa ń tètè rí pé ara èèyàn máa ń gbóná àìsàn náà tó ń fa gbóná yẹn ó sì jẹ́ àìsàn tó jẹ́ pé kòkòrò kan tá rí tó wà nínú ẹ̀jẹ̀ òun ló máa ń fà òun làìsàn táwọn ń pè ní àìsàn ibà. àìsàn ibà yín ni wípé àìsàn ibà iná ní àìsàn kan tá a máa ń kẹ́fín rẹ̀ látara wípé kí ara yẹn kó máa kó máa gbóná alhamdulillah tó bá rí bẹ́ẹ̀ á wàá béèrè béèrè kan tóun náà tún wá pàtàkì tó ṣe kókó kí ni àwọn okùnfà èyí tí àìsàn yìí lè bá dé kí ni àwọn tó lè jẹ́ cause àwọn okùnfà fún àìsàn ibà tí à ń sọ ń parẹ́ yìí ẹ ṣe olóòtú àwọn tó máa ń fa àtàn tó mú tí àwọn ìgbó máa ń pè ní cause òun ni gẹ́gẹ́ mo ṣe sọ nínú eh, definition náà tẹ̀lé pé kòkòrò kan táì fojú rí ló ń fà á kòkò yẹn orúkọ ẹ̀ tá a máa ń pè ní ní òyìnbó ni plasmodium. plasmodium. Hmm, àwọn kòkò yẹn àwọn kòkò ní òun ló kọ oríṣiríṣi àwọn kòkò tó ń fa eh, eh, àìsàn pè ní tuberculosis kòkò kan ló ń fà kòkò kan ló ń fa àwọn táwọn ń pè ní pneumonia ní àkókò kan ló ń fa àtàwọn pneumonia àwọn ni àìsàn tó ń bẹ nínú pòmọ́ tó máa ń jí tàbí máa ń kú kọ́ tó máa ń jọ àwọn kòkò kan ló ń fa méjì gbà kòkò táwọn ẹgbẹ́ ẹ̀dá àwọn tíẹ́kì fún ìdènà kòkò míì ló ń fa méjì gbà táwọn sọ̀rọ̀ ní kòkò tó ń fa owó pátá ló ń pè wọn ní plasmodium ó sì wá jẹ fàmí náà là máa ń pè ní plasmodium ó kún sí eṣeéṣeéṣe èyí táwa ń rí púpọ̀ jù nínú Áfíríkà àti ní ọ̀dọ̀ plasmodium falciparum àwọn orúkọ fàmílì náà ni plasmodium mẹ ọmọ inú plasmodium náà tó pọ̀ lọ́dọ̀ tàwa ń bí òun ní falciparum tí wọn pé ṣeéṣe tọ́n hmm. tí kòkòrò yẹn bá ti wà nínú ẹ̀jẹ̀ èèyàn òun ni ó fà á kí ara ń tọ̀ kó bẹ̀rẹ̀ sí gbóná kó bẹ̀rẹ̀ sí wọn tí a sọ tó bá yá hmm. àwọn ohun tó ń ṣokùnfà kóòsì náà òun ni tọ́jú pé téèyàn bá ti ní kòkòrò yẹn lára kò lè ṣe ibà hmm. ìyẹn ni wípé kòkòrò tí máa ń ṣokùnfà àìsàn ibà ságọ́ ara èèyàn náà ń pè ní. plasmodium plasmodium. yéésù tá a pọ̀ yìí tá a máa rí pọ̀ lọ́dọ̀ tó à ń gbọ́ ní falciparum. Hmm. àwọn kẹ́ni máa gbọ́ tó ń bá sọ plasmodium falciparum plasmodium falciparum wọn kòkòrò orúkọ kòkòrò náà tó ń fa àwọn. Allahu akbar. ìyẹn ló sì wọn ló ń fàjọ pé tẹ́ bá lọ rí dòtó táwọn dòtó bá fẹ́ wò tó bá gba ẹ̀jẹ̀ yín tó bá wò nínú microscope kòkòrò tó ń wò nínú microscope náà kòkòrò náà ni pé ẹ ìgbà tá a bá wò nínú ẹnu omicroscope náà ǹjẹ́ a rí kòkòrò náà plasmodium falciparum ǹjẹ́ a rí nínú rẹ̀ hmm, hmm, tá a bá ti rí nínú rẹ̀ a sọ pé a ah, a rí nínú rẹ̀ tán ẹni tó ń tàrà ń gbóná yìí ìgbóná tó ń dára mu ibà ni a sì ti rí ohun tó ń fa àti kòkòrò náà nínú ẹ̀jẹ̀. tó bá wá rí bẹ́ẹ̀ dọ́tọ̀ wa ẹ láwọn àgbà míì tá a bá lọ sí hospital a lọ sí ilé ìwòsàn wípé a fẹ́ ṣe àyẹ̀wò lórí wípé ṣé àìsàn ibà ní í ṣe wá ni àbí kì í ṣe àìsàn ibà tán bá gba ẹ̀jẹ̀ náà wọ́n máa sábà kan sínú nǹkan eh, bí ike funfun kan báyìí látara pé wọ́n kàn dojú wò eléyìí wọ́n rí microscope àmọ́ wọ́n á yìí sọ pé ìgbà tó ti débi là báyìí àbí kíní kan ò èèyàn ibà ní í ṣèyàn. ẹ ṣeun olóòtú lábẹ́lábá tí tí èèyàn bá lọ lè lò tó o nínú ìdẹ̀fẹ́ sọ̀rọ̀ sọ pé àìsàn kan tó jẹ́ pé máa ń fa gbígbóná fún yẹn mẹ́ gbogbo èèyàn tó bá ní àtàrà ẹ̀ bá ń gbóná kì í ṣe gun ọ̀run Hmm. àwọn àìsàn náà pín èsì méjì mọ́sọ́dún wúrà àwọn àṣà kan bẹ tó jẹ́ pé èèyàn lè ó lè ní àìsàn náà tó jẹ́ pé ara ò ní gbóná hmm. irúfẹ́ diabeti ibẹ̀ tension àwọn kan míì bẹ tó jẹ́ pé tá a bá ní ara máa ń gbóná àwọn náà wọ́n maladie infectieuse ibà yẹn ó wà nínú àwọn maladie infectieuse mais kì í ṣòun nìkan tó jẹ́ maladie infectieuse. donc tí dókítà bá fẹ́ wò ó pé ah, ẹni tó wá lọ́dọ̀ mi tí ara ẹ̀ ń gbóná mo fẹ́ wò ó pé ṣé ibà ló ní tó pé ẹni ẹni ara ń gbóná yẹn a lè sọ pé ara ń gbóná ìgbà ní kábẹ̀ sí fẹ́ tẹ̀ àbúrò rí àyè dájú pé ìgbà ló ń da ara ni láti lè wá rí àyè dájú pé ìgbà ló ń da ara ni a ní ọ̀nà méjì tá a lè gbé ṣe àkọ́kọ́ ìyẹn la máa ń pè ní eh, méthode rapide ìyẹn ní ìṣẹ́jú márùn tàbí ìṣẹ́jú mẹ́wàá ọpẹ́ tó ìṣẹ́jú ogún ìṣẹ́jú àti rèzútà ìyẹn ní ike funfun tó máa ń ṣe yẹn tó jẹ́ pé wọ́n gun abẹ sí wọ́n wọ́n pike ọwọ́ hmm. wọ́n gbẹ̀jẹ̀ díẹ̀ wọ́n kan sínú àánú òkè kan wọ́n tó fi omi kan sínú rẹ̀ hmm. tó bá ṣe mélòó kan wọ́n wò ìyẹn reaction indirect ni ohun tá a máa ń pè ní antikọ̀ reaction antikọ̀ antigen ni kì í ṣe kòkòrò náà là ń wá ń bẹ̀ mẹ́ hmm. ìgbà tí kòkòrò náà bá bẹ nínú ẹ̀jẹ̀ ara máa ń kó àwọn ọlọ́pàá tó gbogbo àwa tẹ́ gbogbo ẹni ká gbogbo ẹ bá ṣe wáyé a ní àwọn ọlọ́pàá nínú ara tó jẹ́ pé àwọn ọlọ́pàá yẹn àwọn tó máa ń pè náà díkọ̀ olùdáàbòbò tó ní gbogbo gbogbo kòkòrò tó bá ti ń wọnú ara wọ́n ní ọlọ́pàá tí ó dojúkọ àwọn kòkòrò yẹn gbogbo ẹ tó bá ti ní kòkòrò la ọlọ́pàá àwọn yóò lọ bẹ̀ láti lè pa àwọn kòkòrò yẹn tó téèyàn kan bá ti ń ṣe ibà yóò ní àwọn ọlọ́pàá yẹn lára sísítẹ́ẹ̀mù yẹn ni pé tí ọ̀tá máa ń pè mí lóye ìjẹ́ tẹ̀ láti wọ́n pé ṣé ẹ̀jẹ̀ tí a kán sínú ike yẹn ǹjẹ́ ọlọ́pàá ibà wà nínú ẹ̀jẹ̀ náà hmm tó bá jẹ́ pé ọlọ́pàá ẹ̀gbá wa má wà nínú ẹ̀ á rí i pé yóò la ìlà méjì tọ́n tó bá ti rẹ̀ ìlà méjì yẹn òun náà sọ pé a àti rí i pé ìgbà wà ń bẹ̀ mẹ́ kì í ṣe ìgbà náà ni kì í ṣe kò ìgbà náà làwọn ń bẹ̀ ìyẹn ni fọ́ọ̀mù rapid a bá fẹ́ wà rí dájú pé báwo ni àwọn òkú náà pọ̀ tó ìyẹn la máa ń gbé lọ ní laboratoire ìyẹn máa ń prank tán díẹ̀ tó pé ẹ̀hún òkú náà gan ni wọ́n wò lọ́hùn kì í ṣe àwọn ọlọ́pàá náà fẹ́ wò ń gbà yẹn kòkò tó ń fa ìgbà náà òun fẹ́ wò láti wọ́n pé òfò náà ṣó wà ń bẹ̀ yìí káàpọ̀ ní class million fast parọ́ tó wà ń bẹ̀ tó bá wà ń bẹ̀ mélòó ló wà ń bẹ̀. ìyẹn ni wípé àgọ́ ara wa òun náà ní àwọn ọlọ́pàá èyí tó ṣe pé yóò mọ gbógun ti gbogbo àárẹ̀ tí bá ti ń bọ̀ Allahu akbar alhamdulillah fatabarakallahu àwa tí ó ṣe pé òun ló fi mọ èèyàn dá jùlọ alhamdulillah lẹ́yìn ìbéèrè tí a béèrè yìí a ti gbọ́ nípa tí ń jẹ́ àìsàn ibà bákan náà a sì ti mọ tí wọ́n ń ṣokùnfà àìsàn ibà ẹni tí wọ́n sọ fún wa ní èdè òyìnbó lẹ́ẹ̀kan lẹ́yìn eléyìí ìbéèrè tí ó pawọ́ lé lórí ètò yìí ní àyájọ́ ti tòní iná ni wípé kí ni àwọn ọ̀nà téèyàn lè gbà fi ṣe alábàápàdé àìsàn ibà ìyẹn ni wípé àwọn ọ̀nà wo lèèyàn lè gbà tí ó fi kó àìsàn ibà tí ó fi máa bẹ ní àgọ́ ara ọmọ èdè ènìyàn ẹ ṣeun olóòtú gẹ́gẹ́ bá a ṣe ṣẹlẹ̀ ń pé ìgbà yẹn kòkòrò kan tó máa ń jẹ́ kí tó máa ń àìsàn kan tó jẹ́ pé ara máa ń gbóná kòkòrò tó sì ń fa yẹn kòkòrò plasmodium náà tá a pè mẹ́ kòkòrò plasmodium yẹn ọ̀nà tó máa ń gbà láti lè fi wọnú ara èèyàn òun ni ọ̀nà yàmùyàmù tá a máa ń pè ní mustic ìyẹn ni pé ẹni tí mustic ò bá jẹ kò lè ṣe àìsàn ibà ẹni tí mùsíkò bá jẹ ọ̀nà ẹyọ kan ṣo tó lè ṣe tó lè fi ṣe ìgbà ni ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tó pé ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tó bá wà nínú ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí tó bá wà nínú kó tó di pé ìyá bí ọmọ kó tó di pé ìyá bí ọmọ náà ẹ̀jẹ̀ ìyá ó ń lọ́dọ̀ ọmọ ẹ̀jẹ̀ ìyá ń lọ́dọ̀ ọmọ ó sì ń padà bọ̀ tó ìgbà yẹn tí kòkò yẹn bá ti wà nínú ara ìyá àwọn kòkò yẹn ó lè lọ́dọ̀ ọmọ lẹ́ẹ̀kan náà mẹ́tí tá a bá kọjá yẹn gbogbo àwọn èyí tó gbogbo ènìyàn tó wà nílé ayé wọn ò lè ṣe àìsàn ibà tí kò bá jẹ́ pé yànmùyánmú bá jẹ wọn torí pé kòkòrò tá a sọ yẹn plasmodium yẹn ọ̀dọ̀ yànmùyánmú ló máa ń bẹ tòun tí yànmùyánmú bá jẹ nìkan yànmùyánmú tó bá àsìkò tó bá mu ẹ̀jẹ̀ àwọn itọ́ kan bẹ lẹ́nu ẹ̀ tó máa ń wọnú ara nínú itọ́ yẹn ni àwọn kòkòrò náà ń bẹ tá a máa ń pè ní plasmodium tòun tó bá ti wọnú ara yóò lọ nínú tá a máa ń pè ní globule nínú ẹ̀jẹ̀ yóò lọ yóò wọnú ẹ yóò yóò yóò tún multiplier yóò pọ̀ sí tó bá pọ̀ sí tó bá tó àtò kan tó bá tó bá tó bá tó bá éclaté ìyẹn ló fà á tí ara yóò bẹ̀rẹ̀ sí gbóná tó ìyẹn ó bẹ̀rẹ̀ ṣe ìyẹn ni pé téèyàn bá ti téèyàn bá gbé ní kòtè àwọn àwọn pàtí ibi tí kò sí pàlùdì pàlùdì sùn tí kò sí àìsàn ibà àwọn ibi tí kò sí yàmùyàmù ni àwọn yàmùyàmù pípèsè mẹ́ta máa ń pè ní anofẹ́lì òtò ìgbà yẹn wọn pọ̀ ìṣeéṣi èyí tó ń fa ìbà yẹn wọn náà mọ̀ pé ní àlùfẹ́ ìdùnnú wọn máa ń fà á dọ́n gbogbo ibi tí eh, yànmùyànmù yẹn bá ti ń bẹ a máa rí i pé wà ń bẹ. ẹlẹ́yìn túmọ̀ wípé <laughs> n tí ó lè ṣe okùnfà ibà sí àgọ́ ara ọmọ ìdá ènìyàn iná ní wípé yànmùyànmù kí ẹ̀fọn kí ó jẹ èèyàn tọ́ tó wá rí bẹ́ẹ̀ dókítà wa eléyìí nìkan ni tí a gbọ́ láti ẹnu yín wípé ó lè ṣe okùnfà àìsàn ibà èyí tí a mọ̀ ní malaria sí àgọ́ ara ọmọ èdè ènìyàn ìyẹn ni pé àwọn ẹ̀fọn yànmùyánmú èyí tí wàá ṣe ni ní kàyéfì níwọ̀nba yín ni wípé a máa ń sábà gbọ́ láwùjọ wa àwa tí a kì í ṣe dókítà a máa ń sábà rí wípé ta bá ríyàn kan tí bá ń bẹ nínú oòrùn bíi pé èèyàn kan ń ṣiṣẹ́ ẹ jẹ́ pé iṣẹ́ tí ń ṣe òun inú oòrùn ni ti gbé ń ṣiṣẹ́ náà àbẹ́ni tó ṣe wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí ó lò lóòjọ́ inú oòrùn ni ó ti gbé ṣe kí ni ni ó ti gbé lo àwọn àkókò yìí a máa ń sábà sọ wípé ẹ lágbájá ṣọ́ra rẹ o má máa dúró kó sì má máa jòkóó lọ́pọ̀lọpọ̀ nú oòrùn nítorí wípé a ò lè kó àìsàn ibà látara látara bẹ́ẹ̀ ǹjẹ́ irú kí ni ta máa ń sábà wí yìí wípé oòrùn ká máa jókòó sínú oòrùn àyè máa ń sábà fa ibà síyàn lára ṣé òótọ́ ni àbí kì í ṣòótọ́ ẹ̀yin gẹ́gẹ́ bíi dókítà tí ẹ jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìlera. ẹ ṣeun olóòtú ohun tí ìgbà táwọn náà bẹ ní kékeré ohun tá a máa ń gbọ́ ni pé téèyàn bá wà nínú ohun púpọ̀ ju èèyàn lè kó àìsàn àgbà tẹ bá sì wo orúkọ tí wọ́n ń pè ní ìgbà nínú èdè èdè ègùn wesifọ́nù wesifọ́nù máa ń pè yẹn ń jẹ́ pé àìsàn àìsàn oorun àìsàn oorun jẹ́ fi hàn pé ohun táwọn èèyàn ń gbójúlé ni ohun táwọn èèyàn ń ṣe bí ni mẹ́hun tí àwọn nǹkan kọ̀nẹ́sán ti fi hàn ìmọ̀ ìjìnlẹ̀ fi hàn ní pé ìmọ̀ agbé nínú òun ìyá lè gbé nínú òun pé bó ṣe fẹ́ kí ló kò lè kó àìsàn ibà. ohun tó ń tún fà táwọn èèyàn máa ń wò bẹ́ẹ̀ ni pé tẹ bá rí pé àwọn ẹni tó bá ṣiṣẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe àìsàn ibà ẹ rí i pé yóò máa fẹ́ kó yóò máa fẹ́ gbé lóhùn púpọ̀ ìmáa fẹ́ gbé lóhùn púpọ̀ yẹn fi hàn pé nínú tó pé ara ara wa tàǹpìlà títà wa máa ń ní ṣé tàǹpàtì náà fẹ́ lọ òkè ni ṣé a fẹ́ ẹ̀tí a náà fẹ́ gbóná ni kàbí a náà fẹ́ lọ lẹ̀ ẹ̀sẹ̀ kó ló máa ń dìtẹ̀mínì ẹ̀ ẹni tó bá bẹ̀rẹ̀ sí ṣe pé bá ṣe kó ẹ̀sán ibà yẹn ní sẹ̀fó òun sẹ̀fó yẹn sọ pé tàǹpàtì náà kọ́ lọ lókè tàǹpàtì normally tá a gbọ́dọ̀ ní òun ní transcend degree mais sẹ̀fó yẹn sọ pé tàǹpàtì gbọ́dọ̀ lọ trente huit trente neuf wa quarante donc tó bá lọ bẹ́ẹ̀ ara yóò lọ́kọ́ yẹ kára kó débrouillard rẹ̀ kí tàǹpàtì ara náà kó lè lọ lókè òun ló fà á kí òun tọ̀hún yóò fẹ́ kó gbé nínú òun tó yẹ pé tó bá lọ nínú òòrùn òòrùn yóò òòrùn tó wà nínú ẹ yóò jẹ kí ara ẹ kó gbóná kó sì lọ yún tàbí àti tèmi lọ mẹ hmm. kì í ṣe pé ìmọ̀ àgbé nínú òòrùn ń fa àìsàn ibà kì í ṣe bẹ́ẹ̀ mo tá a sọ mo tó ń fa òun ni plasmodium falciparum èyí tá a ní pọ̀lọ́dọ̀ wá bí òun tó sì máa ń jẹ́ kó kárí òun ni èèyàmùyàmù e, e, ní tó ń jẹ̀yàn. Allahu eléyìí ni túmọ̀ wípé <laughs> wọ́n ní fásitì àlọ́ ọlọ́run balẹ̀ kí ọlá ó sọ fún ọ náà lọ́kùnrin wípé fásitì àlọ́ ahla dhikri in kuntum la ta'lamun ẹ̀yin yẹn tẹ́ ẹ bá rí pé ẹ̀ nímọ̀ nípa nǹkan ẹ béèrè lọ́dọ̀ àwọn ẹni tó ṣe wípé àwọn ni akọ́ṣẹ́mọṣẹ́ nípa rẹ̀ ẹ̀rẹ́ ni kì í ṣe nípa ètò ẹ̀sìn nìkan o tó bá ṣe pé abábùkátà ìmọ̀ kankan nínú ẹ̀sìn wa tá a sì rí pé ìmọ̀ yìí àwa ò nímọ̀ nípa rẹ̀ á sùn mọ́ àwọn ẹni tó ṣe wípé àwọn onímọ̀ ẹ̀sìn tí wọ́n nímọ̀ nípa rẹ̀ wọ́n ṣàlàyé fún wa nípa rẹ̀ bákan náà ni ètò ilé ayé nígbà tá a rí pé àwọn onímọ̀ nípa ètò ìlera a sì súnmọ́ àwọn tí wọ́n jẹ́ dókítà akọ́ṣẹ́mọṣẹ́ iná ni wọ́n fi ń ṣe lálàyé fún wa ní ìsìn wípé àṣé ibi tí a fojú sí ọ̀nà gbabẹ lọ lórí wípé tá bá jókòó tá bá ṣiṣẹ́ púpọ̀ nínú oòrùn èyí máa ń sábà fa àìsàn ibà sí àgọ́ ara ènìyàn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí tí àwọn dókítọ̀ tí wọ́n ṣe ní àlàyé fún wa. nǹkan hmm, tó di wípé a lọ lè sinmi ìṣẹ́jú ráńpẹ́ kan lórí ètò yìí ní àyájọ́ títòní nǹkan kan náà tún bẹ láwùjọ wa lẹ́yìn tó ṣe wípé láti kékeré náà ni ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wa náà ní sì ń bẹ wípé ẹ̀tọ́ bá ń jẹ epo pupa lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ tó bá láìkì ẹ̀wà àti epo pupa tó bá ń sábà mu epo pupa lọ́pọ̀lọpọ̀ tó ń sábà jẹ epo pupa lọ́pọ̀lọpọ̀ àbí òun fi jẹ iṣu ni àbófin ń jẹ̀wà ni àbí nǹkan kan yòówù kó jẹ́ àbí ó tiẹ̀ gbọ́n sórí ọbẹ̀ ni <laughs> wọ́n máa sábà sọ pé ee àwẹ̀ ṣọ́ra fún epo pupa lọ́pọ̀lọpọ̀ o nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ epo pupa a máa sábà fa àìsàn ibà sí àgọ́ ara èèyàn ṣé lóòótọ́ ni àbí kì í ṣe bẹ́ẹ̀ ohun tí ìmọ̀ ìjìnlẹ̀ fi hàn wá ni pé ìmáa jẹ pupa gẹ́gẹ́ bá a ṣe fẹ́ ó lè fa ohun míì mẹ́ kì í ṣe ibà ni ó fà. ohun tó tẹ̀ á fa tí àwọn àwọn èèyàn àwọn bàbá bàbá wa tó ń fi gbé ọ̀rọ̀ náà kalẹ̀ bẹ́ẹ̀ òun ni pé ẹ rí i pé ẹni tó bá ń ṣe àìsàn ibà nínú àwọn àmì tá a máa ń tètè rí ni pé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí tọ̀ ìtàn wọn máa ń pọ́n hmm. ìtàn wọn máa ń pọ́n gẹ́gẹ́ bí ẹni pé iye epo tí wọ́n jẹ yẹn òun ló ń jáde nínú ìtọ̀ yẹn kì í sì ṣe bẹ́ẹ̀ ìgbọ̀tọ̀ tó ń gùn yẹn òun ló fi hàn pé àwọn táwọn máa ń pè ní globule wash tó ń jẹ́ tó ń jẹ́ àwọn sẹ́lú tó wà nínú ẹ̀jẹ̀ wa tó ń jẹ́ kí ẹ̀jẹ̀ kó pupa hmm. òun ni ìbà kòkó ibà náà ó ń bàjẹ́ hmm. tó bá sì bàjẹ́ tán tó ń kò tún kò ń wúlò fára mọ́ ara yóò yọ kò ní ara ní a máa ní gbígbé lọ inú ìtọ̀ yẹn tí ń jáde òun ló fi ń fà á tọ́n kì í ṣe pé epo tá à ń jẹ òun ló ń fa ibà. Hmm. ìyẹn ni pé tá a fẹ́ jẹ epo ká máa jẹ epo wá lọ. ìdààmú kì í ṣe pé gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan tó pọ̀ tàbá tẹmu tó yìí mọ sọ pé lẹsẹ nu on two tó ń gbogbo tó bá ti kọjá àyàlà tó yẹ kó kọjá. ọmọ kó padà la bá àgọ́ ara èèyàn àyàn pé èèyàn tó wálẹ̀ pé ká máa mú epo lọ <laughs> ó ti da adúgbò fún ọlọ́run balẹ̀ kan láti ọlọ́run kádàrà wípé alihamudulilayi wípé a ní àwọn dókítà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìlera ètò ìlera lẹ́yìn tó ṣe wípé à ń gbé wọn sí orí ètò wa ní Sunna TV Yorùbá lẹ́yìn tó ṣe wípé wọ́n sì ń ṣàlàyé fún wa nípa n tí ó pamọ́ sí wa n tó ṣòkùnkùn sí àwa tí a jẹ́ ọmọ ìdí ènìyàn nípa ètò ìlera lẹ́yìn tí ó hàn sí wa walhamdulillah ọlọ́mọba san àwọn dókítà wa yóò bá wa san wọ́n ní ẹ̀san olóore bákan náà ni Sunna TV Yorùbá àwọn tí wọ́n ṣe alágbàtẹ̀rù ètò yìí léyìí tí a fi láǹfààní àti máa gbé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ilé ayé pàápàá jùlọ ètò ìlera tí a fi ń gbé wọn sí orí ètò ọlọ́run bá lè kí ọlá yóò bá wa san yín ní ẹ̀san olóore ọlọ́gbọ́n ti ọlọ́run láàrin ìṣẹ́jú méjì à ń padà bọ̀ insha Allah. Allah. الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أهل الله adúpẹ́ fún ọlọ́run ọba àlekẹ́ ọlọ́lẹ́ẹ̀kan sí a sì ń tọrọ àlékún kẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ fún anabi muhammed sallallahu alayhi wa sallama àtọ̀hún àti gbogbo àwọn ará ilé rẹ̀ tí wọ́n gbà fún àwọn sọ̀hábà látòkè délẹ̀ èké àti gẹ̀tì àtọrọ yìí kí ọlọ́run ọba àlekẹ́ ọlá kí ó jẹ́ kí ó ṣàn kan ẹnìkọ̀ọ̀kan wa lónìí lọ́kùnrin wa obìnrin wa ọmọdé àti àgbàlagbà ó ń lé wa àti àlejò léyìí tí a ń fi ẹ̀sìn wa ìṣe wa àṣà wa tí a fi ń kọ́ṣà nàbí Muhammad sallallahu alayhi wa sallama tó bá di ọjọ́ àlùkìyàmà kí ọlọ́run kí ó jẹ́ kí èmi àti ẹ̀yin kí a bá nàbí Muhammad sallallahu alayhi wa sallama kí a bá wọnú ọgbà aljanna alfirdaus al'ala innahu waliyu dhalika wal qadiru alayhi a kí gbogbo àwa tí a jẹ́ olùtẹ́tí wa tí a sì ń gbọ́ wa tí a wò wá látẹ̀ka lórí Sunna TV Yorùbá àwọn ọba àlejò ọlá kò ní pín yín pa ọ̀pọ̀lọpọ̀ tí ọlọ́run ètò wa kò tí ì yàtọ̀ bẹ́ẹ̀ sì ni àlejò wa tí wọ́n ń bẹ pẹ̀lú wa àwọn náà ni wọ́n ṣì ń bẹ pẹ̀lú wa à ń bètò lọ lórí àìsàn kan èyí tí ó jẹ́ gbajúgbajà èyí tí ó jẹ́ gbajúgbajà nínú àwọn àìsàn èyí tí ń bá wa fínra tí ń jà wá lórílẹ̀ lórílẹ̀-èdè ní àsìkò tí a wà yìí àìsàn wo ni àìsàn náà gẹ́gẹ́ bí a ti fúnra wa iná ní àìsàn ibà èyí tí a mọ̀ ní malaria paludism òun náà ni à ń sọ nípa rẹ̀ pẹ̀lú ògbó ti ọlọ́run àwọn dókítà wa tí wọ́n ń bẹ pẹ̀lú wa àwọn níyìn ni dókítà Abdullah Ojo tí wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìlera ètí ọlọ́run fi kẹwa ní inú ìsìlámù àti ní orílẹ̀-èdè Benin èyí tí a wà yìí ọlọ́run ọba àlekẹ́ọ́lá yóò jẹ́ kí wọ́n ju ń ṣe jù báyìí lọ a gbọ́ nípa ohun ń jẹ́ àìsàn ibà bákan náà ni a ti gbọ́ nípa àwọn òkùnfà èyí tí ń máa ń fa àìsàn ibà bákan náà àwọn ọ̀nà èyí téèyàn lè gbà fi ṣalábàpàdé àìsàn ibà a ti gbọ́ nípa rẹ̀ a sì ti gbọ́ àlàyé níwọ̀nba ṣókí lórí wípé ǹjẹ́ téèyàn bá ń dúró sínú oòrùn àbí ta bá ń jẹ gbogbo pa lọ́pọ̀lọpọ̀ ǹjọ́ lè ṣe sábàbí àìsàn ibà wọ́n sì ti ń jẹ́ kọyọ wípé ká máa jókòó sínú oòrùn eléyìí ni ò ní fa àìsàn ibà síyàn lára o ó lè fa nǹkan míì àmọ́ kò ní fa àìsàn ibà ká máa jẹ epo pupa ká máa mú epo pupa ó lè fa nǹkan míì ságọ́ ara èèyàn àmọ́ kì í ṣòwò ni tí máa ń fa àìsàn ibà sí àgọ́ ara ọmọ ìdè ènìyàn ǹjẹ́ ibi tí ọpọ́n wá súnkàn lórí ètò yìí ní àyájọ́ títò ní ni wípé à ń sọ nípa ìsan ibà látẹ̀ẹ̀kan ìbéèrè tí a wá fẹ́ wá béèrè ní ìsìn tá a sì rí wípé òun náà ṣe kókó ó sì ṣe pàtàkì púpọ̀ iná ní wípé oríṣiríṣi àìsàn ibà mélòó ní tiẹ̀ ń bẹ gan ṣé àìsàn ibà kan ṣoṣo péré níbẹ̀ ni àbó ní àwọn oríṣiríṣi tí ó pọ̀ lẹ́yìn tí ń bẹ ní ilé ayé. òkè ẹ ṣeun olóòtú àìsàn ibà ó pín sí èṣù méjì èṣù méjì ni àìsàn ibà tí a tá mọ̀ rí ó lè jẹ́ àìsàn ibà abo ó sì lè jẹ́ àìsàn ibà akọ. èyí ni wípé àìsàn ibà oríṣi méjì ní bẹ akọ wà bẹ́ẹ̀ ni abónàsì abónàsì ń bẹ tọ àwa ti gbọ́ wípé akọ ibà wà nìyẹn bákan náà ni tí a mọ̀ ní abo wọn náà ń bẹ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀mí èyí ṣe dókítọ̀ wọn sì kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìlera wọn ò lè dábẹ́rẹ́ gún fún yàn <laughs> ẹni tí wàá béèrè ní ìsìn ni pé báwo lèmi ṣe lè dá mọ̀ wípé àìsàn ibà tí ń ṣe lágbájá àìsàn ibà èyí tí ń ṣe lámọ́rin akọlélé yìí o bóun ni wọ́n ṣe dámọ̀ wípé àbí ká gbé láti ibi abo náà ká mọ̀ èyí ti lọ síbi akọ bóun ní ṣe dámọ̀ wípé àìsàn ibà tí ń ṣe yẹn yìí o abo ni. ẹ ṣeun olóòtú gẹ́gẹ́ bá a ṣe sọ àìsàn ibà ó pé sí méjì abo ni tí abo téèyàn ò bá tẹrẹtẹ téèyàn bá tẹrẹtẹ abo dáadáa yóò wà lọ ibi akọ mẹ báwo la ṣe lè mú pé èèyàn ní àìsàn ibà abo lára wọn àìsàn ibà abo lára ó ní àìsàn tí èèyàn yóò ní tí ó bá rí àwọn síìn gẹ́gẹ́ bí agbígbóná òun tó irú gbogbo àwọn tó ń gbóná orí ń fọ́ èèyàn èèyàn ní àǹfì láti bì ìbí ń gbé e tàbí ó tẹ wọ́n ń bì gan tàbí ohun uh, rẹ̀ wọ́n kò rẹ̀ púpọ̀ jù tàbí uh, tí ó bá lọ tọ̀ gẹ́gẹ́ bá ṣe sọ ó rí pé ìtọ̀ tó ń kún tàbí ó rí pé gbogbo uh, eríkèéríkèé ara ń wo òun ó jí láàárọ̀ rí pé ah mo sùn lánàá nǹkan kò ṣe ń bẹ láàrin mo ti di gbogbo ara náà ló ń ro ló ń dùn mí mm. gbogbo àwọn nǹkan yẹn ó wà nínú àìsí gbogbo àwọn wọ̀nyí àwọn ìṣètò fi hàn pé ó lè jẹ́ àìsàn ibà agboro ń ṣúntọ̀ hmm. tí ẹ bá lọ nílò tó tẹ bá sọ gbòyẹn fún àwọn dọ́kítọ̀ ààyè sọ pé ohun tó ń ṣe yìí ó ṣeé ṣe ó jẹ́ àìsàn abo àìsàn ibà agboro ni hmm. mẹ́ láti lè rí àrídájú yóò ṣe swab test rapid tàbí yóò gba ẹ̀jẹ̀ yóò gbé lọ làbọ̀wátọ́à láti lè wò mẹ́ tí bí wọ́n jẹ́ ohun tá a bá kà yìí ẹ bá rí ẹyọ garabi méjì nù ẹ tó fi kún arúgbó náà ó ti tó ká sọ pé òun tọ̀ mo ṣe é ṣe kó jẹ́ àìsàn ibà abo ní ṣíṣe èèyàn. tọ́ ẹ ṣeun gan dókítà wa mo rò pé ó ti wọ nísìn àwọn ọ̀nà àti àwọn àpẹẹrẹ àwọn àmì léyìí tí a máa rí lára èèyàn tá a fi mọ̀ wípé àìsàn ibà tí ń ṣe yìí o abo ni tó bá rí bẹ́ẹ̀ dókítà wa ní tí àwa béèrè nísìn ni wípé tá a bá wá ṣàkíyèsí wípé àìsàn ibà abo ìní ṣe arákùnrin wa àbí àìsàn ibà abo ìní ṣe arábìnrin wa ìní ṣọmọ wa ni àbí ìyàwó wa ni kí ni àwọn ìgbésẹ̀ tó kàn kí ni àwọn ojúṣe èyí tó yẹ kéèyàn gbé ṣe lẹ́yìn tó ti detect wípé àìsàn ibà èyí tí ń ṣe lágbájá o ààbò ni kí ni àwọn ojúṣe kí ni àwọn ìgbésẹ̀ tí ó yẹ kí èèyàn ó gbé. òkè ẹ ṣeun olóòtú gẹ́gẹ́ bá a ṣe sọ gbogbo ẹni tó bá ti rí ọ̀kan nínú àwọn ohun tá a sọ yìí kó jẹ́ rí ló ń fọ́ ara ló ń gbóná ìbí ló ń gbé yàn àbí inú ló ń ohun tó yẹ ká ṣe òun ni ó yẹ ká lọ lè lù tó lẹ́ẹ̀kan náà torí pé gbogbo ohun tẹ́ a kà sílẹ̀ yìí òótọ́ nǹkan tó ń tẹ́ bá sọ pẹ́ fún dọ̀tọ́ ẹ̀ kan nǹkan ohun tó kọ́kọ́ wá nínú orí ẹ̀ òun ni a ó ṣeé ṣe kó jẹ́ ìsàn ibà àgbo ń da ẹni tó wọlé lájú mi yìí mẹ́ òun kò ní bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ fún ilé ìkànnà bẹ́ẹ̀ yóò wá àrídájú àìsàn tó ń ṣe mo ta ń pè ní confirmation confirmation yẹn tó bá ti rí i tán òun yóò jẹ́ kí ó lè kọ ìwé tí ẹ lò tí ó jẹ́ ìwé ìgbà tí ẹ fi tẹrẹtẹ ohun tó ń ṣe yín mẹ tí ẹ bá lọ lè rò tó tẹ bá gbélé tàbí tẹ bá ṣe ohun míì ó lè jẹ́ ń pé àìsàn míì ló wà ń bẹ̀ tó gbóhun tá a kà yìí àwọn ẹ̀sán míì tó jẹ́ pé ó lè bẹ ó lè wà nínú mẹ́mẹ́ tó ní jẹ́ẹ̀tì fòyì gbogbo tá a kà sílẹ̀ ìwọ̀n náà lè rí nbẹ̀ tó kú gbogbo àwọn àìsàn méjì yẹn jẹ́ àìsàn ẹ̀fẹ̀sìrì wọ́n jẹ́ màlàjí ẹ̀fẹ̀sìrì gbogbo àìsàn méjì náà jẹ́ màlàjí kan tó jẹ́ pé kòkòrò wà nínú ẹ̀jẹ̀ tó ń fa tí gbogbo àìrun tó èèyàn rí tí wọ́n fi ń rí hmm. tọ́n lẹ́yìn àwọn síìn náà tí ẹ sọ fún dọ́kítọ̀ tí yóò ẹ̀záminé yín yóò gbọ́ kẹ́ yóò wọ bá olùkẹ́ náà wá gbà yóò tẹnu yín yóò wò ó yóò gbọ́ ẹ̀yìn yóò ṣùgbọ́n tó bá ṣe gbogbo èyí tán yóò abẹ́ àwọn analyse ó lè jẹ́ rapid ó lè jẹ́ ìtàgbọ́lọ̀ lè tó ìtàgbọ́lọ̀ àpò àpò ó jẹ́ microscope òun ló fi hàn tí ó ní àrídájú àìsàn tó sọ pé ẹ ń ṣe dán ohun tí èèyàn gbọ́dọ̀ ṣe ohun tí gbo àwọn tó ń gbọ́ wa nílé àwọn ọkùnrin àwọn obìnrin àwọn òbí ohun tó gbọ́dọ̀ máa ṣe pé gbọ́n bá ti rí i pé wọ́n àwọn ẹnìkan tó ń bẹ ní àgbègbè àbáwọn náà wọ́n rí ọ̀kan nínú àwọn àìsàn àwọn àmì tá a sọ yìí ohun tó gbọ́dọ̀ ṣe ni kí wọ́n lọ lè lò tó kọ́ lọ lè lò tó ibi tí dókítà kan yóò ti fi wò wọ́n. ní tí à ẹ ṣeun gan dókítà wa látara àwọn àlàyé tí ẹ ṣe fún wa èyí ni wípé àwọn àpẹẹrẹ àwọn àmì àwọn symptom èyí tí a máa ń rí ó súnmọ́ kí ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àìsàn kó ní symptom ẹyọ kan náà bẹ́ẹ̀ni yẹn pé nǹkan kan náà ni yóò máa ṣe èèyàn lágọ̀ọ́ ara ara lè máa gbóná eré lè máa fọ́yàn òtútù lè máa múyàn kó sì jẹ́ pé àwọn àmì yìí àwọn symptom yìí ń bẹ fún ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ẹnìkan wà láǹfààní àti mọ̀ wípé kíní báyìí ti ti ń ṣiyẹ́ yìí o a jẹ́ pé àìsàn báyìí ni àyàfi àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́run bá gùn yín lẹ́mìí dókítà wa tábà wá gbọ́n tí a sọ yìí dáadáa a máa ń sábà wá rí wípé láwùjọ wa tí a bá rí pé ẹnìkan bẹ òtútù ní mú ẹnìyẹn ni ń gbọ̀n báyìí ni àbí ara rẹ̀ ń gbóná janjan àbọ́sà rí i pé eríṣà kan ń fọ́ òun abẹ́yìn ẹ̀ láàgì pé kó máa jòkó sínú oòrùn lọ́pọ̀lọpọ̀ a máa ń sábà sọ wípé pẹ̀lú nǹkan tí ń ṣe ẹ̀yìn nílé láláì ní wulẹ̀ bìkítà wípé ó yẹ ká lọ lè rí dókítọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa máa ń sábà sáré lọ sọ́jà wípé bá mi ta paracetamol ara paracetamol àbí ká lọ ra coatem àbí ká ra oríṣiríṣi àwọn oògùn mímì èyí tán máa ń tà lórí àtẹ àbí ìtàn ọ̀nà nílé àbí ka sáàtì sí àgbo ka bẹ̀rẹ̀ sí ni máa lo àgbo lẹ́ẹ̀kan náà ka bẹ̀rẹ̀ sí ni máa lo àwọn kìíní ẹ máa ń sábà wáyé lọ́pọ̀lọpọ̀ gbà ní àwùjọ wa kí ni tí ẹ rí sọ fún wa lórí eléyìí ṣé èèwà sí yìí ṣé n tó dáa ni àbí tí kò yẹ kí èèyàn máa gbé ṣe ní ìgbésí ayé. ẹ ṣeun olóòtú ìwà yẹn tí gbogbo èèyàn máa ń ṣe kì í ṣe ìwà tó dáa torí pé tá a bá bẹ̀ sí ṣe bẹ́ẹ̀ ó lè má jẹ́ ìyẹn a lè mọ òun pé ibà ni òótọ́ ni ibà jẹ́ àìsàn kan tó pọ̀ lọ́dọ̀ wa nínú ní áfíríkà àti nínú ìbílẹ̀ ọ̀pọ̀ èèyàn ló máa ń ṣe ibà mẹ́ gbogbo àwọn ara tára ń gbó tára wọn ń gbóná gbogbo àwọn tó rí ń fọ́ wọn gbogbo àwọn tára wọn tó tutù mú wọn tí wọ́n ń jókòó sínú òun gbogbo wọn kọ́ làìsàn bá ń ṣe tí wọ́n bá sì lọ lo ewé ibà sínú tó ń ṣe wọn tí kò bá ṣe ibà kò lè fi wọn sílẹ̀ tí kò sì bá fi wọn sílẹ̀ ibà tó jẹ́ pé ibà abo tẹ́lẹ̀ yóò di pé yóò dẹni tí ibà tí ibà ń jẹ́ ibà akọ torí pé ibà abo tí a bá tojúmọ́ dáadáa ká lu ewé sínú tó dáa yóò lọ ibi ibà akọ. èyí nǹkan èkejì nǹkan nǹkan èkejì tó fẹ́ sọ ni pé ó lè jẹ́ ibà náà ló ń dà wọ́n láàmú lóòótọ́ mẹ́tí ewé tí wọ́n bá lò kò bá jẹ́ ewé tó jẹ pọ̀ àwọn torí pé àìsàn ibà ó jẹ́ àìsàn kan tó yẹ pé gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àìsàn tàyọ̀ tó jẹ́ àìsàn kan tó ti pé àǹfọ̀nsí ọ̀pọ̀ èèyàn wọn la máa ń sọ pé wípé ilẹ̀ yẹn gbìyàn kúrò òun ló jẹ́ tẹ̀yàn bá lọ́dọ̀ tó wọ́n gbà pọ̀ àyín kí dọ̀tọ̀ bá lè mọ̀ pé pọ̀ àyín báyìí báyìí ni ewé náà tó fẹ́ fún báyìí ni ó sì wò ó gbà fọ́jọ́ báyìí ló fi wò ó gbà tí kò bá lò bẹ́ẹ̀ kò ní jẹ́ kí káàrí ìwòsàn àtọ́ fẹ́ káàrí ó lè fi wá ó lè fi wá jẹ́ kí àìsàn tó jẹ́ pé àìsàn ibi aborí tẹ́lẹ̀ yóò di àpò akọ tútù bá jẹ́ pé kì í ṣe ibà ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ jẹ́ nǹkan mìíràn lè ti ní ìpìlẹ̀ configuration ti wọn àwọn kì í ṣe ohun tó dáa. ẹ ṣeun gan-an dókítà wa alọ́wọ́ bá wa sin ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san olóore yóò sì jẹ́ kí ààrẹ yín pẹ́ lórí dáadáa àti ọ̀pọ̀lọpọ̀ oore a ti gbọ́ àlàyé tí àwọn dókítà wa tí wọ́n ṣe fún wa nípa wípé àwa ta máa ń sábà dá oògùn rà ta máa ń dá oògùn lò nílé wípé tí kò dáa ni àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà dókítà wa a máa ń sábà kéfì wípé láwùjọ wa tòun ti pé torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìsìn wọn sọ wípé ẹyin tẹ́ ẹ sọ pé kò dáhùn náà ṣèbá sáwọn ń ṣe ń gbà mí sì mọ́ ń bọ́ sí i torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ń gbà mí tí a bá rí pé eré fọ́ mi àbí kankan ṣe mí tá báyìí lè lọ sọ́jà àbí tá lọ sójúlé tá lọ lè ra àwọn oògùn mímì yìí tá bá lò tá bá lo àwọn oògùn yìí nígbà míì a máa ń rí wípé àìsàn ibà náà yóò fi wálẹ̀ àbí gbogbo ohun tí à ń kẹ́fín gbogbo àwọn symptom àwọn àmì tá à ń rí àwọn àpẹẹrẹ tá à ń rí ó lè dúró kódà èmi àmọ́ sábà stop fún àìmọye ọjọ́ àìmọye ọ̀sẹ̀ kó tó di pé àtúnwá àsan ti irú nǹkan bẹ́ẹ̀ ṣé a lè torí eléyìí náà ká fi fún yẹn nígbà láàyè wípé kó máa ra comprimé báyìí kó máa lò tó bá ti ní àwọn àpẹẹrẹ yìí ni àbí kò dáa náà ni kò dáa ń jẹ. ẹ ṣeun olóòtú ẹyin kí ló ń pèsè méjì àkọ́kọ́ ńbẹ ni pé tábọ́ yẹ ká yọ kò nínú eré wa ń pé àwọn ewé tá a máa ń lọ rà ní ọjà tàbí àwọn ewé tá a máa ń lọ rà lójú ọ̀nà kì í ṣe àwọn ewé tó dáa àwọn táwọn ń pè àwọn làwọn ń pè ní àwọn táwọn ń pè ní fómìtìkà wọn àwọn ibi tí a lè gbéra àwọn ewé àwọn ewé àwọn ewé tá à ń lò wọn ní àwọn fàmásì tàbí àwọn dèpó fàmásì níbi táwọn àwọn oko tí kò síbi fàmásì àwọn dèpó pàtíkì wà lẹ́yìn yẹn àwọn nílé lótò ọ̀nà ibi tí a lè gbé àwọn ìwé nìyí gbogbo àwọn ìwé táwọn èèyàn ń tà nínú ilé táwọn èèyàn ń tà lọ́jà tàbí tó ń tà ní láàyè ìlú kì í ṣe àwọn ìwé tó dáa ìgbà tí a bá sì ń lo àwọn ìwé tí kò dáa sí ara tá a bá sọ pé àwọn ìwé kì í ṣe àwọn tó dáa ìyẹn ó pín sí méjì ó lè jẹ́ pé àwọn ìwé náà kò sí nǹkan kan bẹ̀ mo ta máa ń pè creative mo tó ń fà á tí wọ́n fi ń ṣiṣẹ́ àpò ìwé ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé táwọn èèyàn ń rí jọ́nà tó jẹ́ pé kò sí nǹkan nínú rẹ̀ wọ́n kàn kó nǹkan sí pọ̀ mẹ́tò ni kò sí nǹkan bẹ̀ ó lè má sí nǹkan nínú ẹ̀ ọ̀nà ìkejì ni pé ó lè gbàgbà nínú ẹ̀mẹ́ ó lè pọ̀ jù wọn táwọn ń pè ní pseudosage àwọn èèyàn máa ń bẹ tí wọ́n máa ń sọ fún mi pé ah ewé àwọn ewé kan bẹ tí ìfẹ́ náà kọ̀ tí wọ́n máa ń rà nínú tọ́jú àwọn máa ń kó láti nàìjíríà tó máa ń wò tó tó bá ti lò ó báyìí tá àwọn bá àwọn máa ń rí àwọn lẹ́ẹ̀kan náà tó tá a bá ń wò a máa ń rí pé àwọn tá a máa ń pè ní tramadol wọn ló máa ń dozi ẹ̀ púpọ̀ jù kì í sì ṣe ohun tó dáa fara tó yẹ pé ohun tó yẹ ká àwọn ní gbogbo ewé wọn máa sọ nípa ní sharp medicament ẹ̀dùn drug gbogbo ewé tá ń lò òun drug ló jẹ́ fara òun tó sì jẹ́ bá jẹ́ drug kì í ṣe ohun tó dáa fara mẹ́ à ń lo fúgbà kan tó jẹ́ pé ìgbà tí kò ní pọ̀jù ká lè fi dúró yẹn. àti òǹdíwọ̀n tó yẹ kí èèyàn lò. àti ìdíwọ̀n tó yẹ kí èèyàn lò gbogbo ìdíwọ̀n yẹn kò sí wá sí nínú àwọn ewé tó ń tà ní dúró náà hmm. tó jẹ́ àwọn ewé tó máa ń lò nínú rẹ̀ dọ́ọ̀kì yẹn ní àkọ́kọ́ tí mo fẹ́ kó yé wa pé àwọn ewé ohun tó kò dáa àwọn ewé àwọn fúndì àwọn ewé dọ́nà kò dára mẹ́tọ́ tó bá jẹ́ pé àwọn ewé tẹ̀ fẹ́ lọ rà ní fàmásì ẹni jára ẹ bá ń gbóná ẹni tẹ́bi bá ń fọ ó lè ra paracetamol ìyẹn kò sí problem ó lè ra paracetamol kó lò kì í ṣe pé ó fẹ́ lò ó pé a ah, mo lò ó tán mi wo sẹ̀fínì hmm. ó lò ó pé kó tó di pé yóò lọlé lò tó ó fi ka ní ohun tó ń ṣe ìyẹn ó lè ṣe tó bá jẹ́ pé ọmọdé ni tó yẹ kó mọ kó àyè kó lè rẹ̀ tí kò bá mọ kó gbogbo ọmọdé lọ́mọ náà lórí ibi tó lè kan náà mẹ́tọ́ ajá àgbàlagbà ni ó lè lò yẹn kó fi ka ní rẹ̀ àwọn ìyẹn náà ń pè traitement symptomatique kì í ṣe pé ẹni ò gèrí kì í ṣe pé ẹni ò jẹ pé àìsàn náà yóò lọ. yóò kàn gbàgbà lọ́wọ́ yóò kàn gbàgbà lọ́wọ́ ọ̀pọ̀ ẹ̀rọ máa wá nílò tó rẹ̀ wá pé tọ́jú pé wọ́n wọ́n sọ pé ah ìgbà tó ti bẹ̀ tó bá mi paracetamol tó máa fi mí lẹ̀ mẹ́tọ́ tó dọ́ méjì yóò tún bẹ̀ wá. tó pé paracetamol kì í ṣe òun òun kọ́ ló pa kòkòrò yẹn hmm. òun yóò kàn jẹ́ pé gbígbóná yẹn tó téèyàn ń gbóná èyí tó ń fọ́ yẹn gbogbo ẹ̀kọ́ lọ ara náà tó ń dùn gbogbo ẹ̀kọ́ lọ rẹ̀ yẹ mẹ́ gbogbo ìgbà tí kòkòrò yẹn kò bá ti kúrò nínú ẹ̀jẹ̀ yóò tún máa padà wá donc a lè ra àwọn ewé gẹ́gẹ́ bíi paracetamol ká fi kalmi ní àbúrò sọ pé a lọ ra ewé ibà ní èrò tó tó jẹ́ pé dọ̀tọ̀ kò tí wò agbò tí sọ pé ibà ló ń dà wá láàmú ìyẹn ni pítọ́ ká fi sílẹ̀ tàbí a lọ ra antibiotics gẹ́gẹ́ bí àwọn sí abẹ́ ìsìnkún abẹ́ ìsìnkún náà kò ṣe kò dáa ó yẹ ká rí àrídájú pé àìsàn báyìí ló ń dà wá láàmú àìsàn tó ti dà wá láàmú yìí ewé báyìí ló yẹ ká lọ sí i. Hmm. ẹ ṣeun gan dókítà wa ọ̀rọ̀ tí ẹ sọ nísìnyí ló mú mi rántí ọ̀kan nínú àwọn òwe yorùbá èyí tí wọ́n máa ń sábà sọ wípé ẹni àìgbọ́n pa ló pọ̀ ẹni ọgbọ́n pa ò tó nǹkan bẹ́ẹ̀ sì ni tí aláìmọ̀ kan fi ṣera rẹ̀ ń ló ṣe kí ni ń ló pọ̀ àdúgbò fún ọlọ́run bá àlékè ọlá lórí wípé lẹ́yìn àwọn wáàsí èyí tí a máa ń láǹfààní àti máa gbọ́ látìgbàdégbà ní ojúlé iṣẹ́ wa èyí tí a mọ̀ ní Sunna TV Yorùbá a tún ní oore ọ̀fẹ́ ńláńlá láti mọ gbé àwọn tí wọ́n ṣe wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n nípa ètò ìjìnlẹ̀ ètò ilé ayé léyìí tó ṣe pé kí ni ọlọ́run fi kẹ́ wa nínú ìsìlámù yìí léyìí tó ṣe wípé àmọ́ láǹfààní àtìgbàdégbà àti gbé wá sí orí ètò yìí tí wọ́n sì máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé fún wa lórí tí ó bá rújú sí wa ní tí àbá lágbọ̀ọ́yé rẹ̀ dáadáa ètò tí a wá ṣe lónìí iná ní wípé a sọ nípa ní tí a mọ̀ ní àìsàn ibà wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún wa lórí àìsàn ibà ibi tí a wá kàngùn sí níparí ètò wa ọ̀hún ni wípé àwa tí a máa ń sábà lo ewé tá a máa ń sábà lo oògùn mímì àwọn tablet àwọn comprimé tá a máa ń sábà lò nílé tá a máa ń dá a lò léyìí tó sì ṣe wípé ó súnmọ́ kékeré ẹ̀ kó ní orí pa èyí tó burú ju ẹni tí ń ṣe wá lọ lórí àgọ́ ara wa àwọn dókítà wa wọ́n ti ṣe àlàyé fún wa lórí àwọn ìbéèrè tí a nà sí wọn àwọn ń bẹ lọ́wọ́n bá àlékè ọlá kí ó jẹ́ kí a ní wọn pẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ dédé àti dáadáa àti oore kọ́nà bá wa sin ní ẹ̀san olóore kó tó di pé àmọ́ tilẹ̀kùn ètò wa dókítà wa èyí wà kí ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé lẹ́ẹ̀kan sí kí ẹ sì bá wa kí wọn náà. ẹ ṣeun olóòtú mo kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa nínú ilé tó ń wò wá lásìkò yìí orúkọ tèmi ni Dr. Abdullahi Ojo ṣiṣẹ́ ni mí ní clinic Asafua ní Cotonou. alhamdulilah ẹni tí mo fẹ́ gbọ́ láti ẹ̀ka tí n ti gbọ́ nìyẹn <laughs> wọ́n ní àwọn ní Dr Abdullahi Ojo wọ́n sì jẹ́. médecin chef clinic Asafua. Ah, medicine chef ní clinic Asafua nílùú Cotonou bí alhamdulilah alhamdulilah alahu jẹ kí a rí pé ẹ̀yin tẹ́mi náà máa fẹ́ kọ́ṣẹ́ dókítà nǹkan ṣé ó yíṣẹ́ láti kọ́. <laughs> gbogbo ẹni tó bá fẹ́ kó jẹ dókítà ó gbọ́dọ̀ lọ kàwé kó gba àtìdá àtòpadà sílẹ̀ wẹ̀ ni ọlọ́run bá lẹ́kẹ́ bá sẹ́yìn ní ẹ̀sán lọ́rẹ́ ǹjẹ́ a dúpẹ́ fún ọlọ́run bá lẹ́kẹ́ ọlá tí ó fún wa ní ètò ìṣe láti bẹ̀rẹ̀ débi tí a bá dé yìí bí a ṣe kí àwọn ojúlẹ̀ṣẹ́ Sunna TV níbẹ̀rẹ̀ a túnbọ̀ kí wọn lẹ́ẹ̀kan sí pé kí wọ́n kú iṣẹ́ takuntakun ọlọ́run ó ṣe wá ní láàrin iwájú kò ní ṣe wá ní láàrin gbogbo títí ń da nínú ètò wa ọlọ́run ní bàjẹ́ o Sunna TV yorùbá kò ní bàjẹ́ láéláé awágán tá a sì ń bẹ́ẹ̀ tá a ń ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ kí ó bàjẹ́ o àwọn ọ̀gá àgbà bẹ̀ ọlọ́run ní dà lórí rú ẹ̀yin tẹ̀ ń tètò lórí Sunna TV yorùbá ti fi ń gba títò ọlọ́run ní balaka yín jẹ́ o bákan náà àwọn cameramen àti camera women ọlọ́run bá ó máa fi iṣọ́ rẹ̀ fi iṣọ́ yín ẹ̀yin engineer tẹ́ ní kọ̀kọ̀ tẹ̀ ń bẹ́ẹ̀ nínú nínú Sunna TV yorùbá ti fi ń da ti fi ń lù ti fi ń dá ọlọ́run bá àlékè ọlá kò ní pinyín bákan náà ni àti abáṣọ ogun ẹ̀ ànígbàgbé ìtì ẹ̀ jẹ́ ara lé nítorí pé pẹ̀lú ògo ti ọlọ́run sábàbí tiyín iná ní Sunna TV Yorùbá ti fi ń bẹ ẹni ìfẹ́ òtítọ́ ẹni ìfẹ́ òdodo ẹni ìfẹ́ Sunna Yorùbá ẹni ìfẹ́ Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba àlekẹ́ ọlá yóò bá wa nífẹ̀ẹ́ tiyín náà pọ̀lọ́gbò tí ọlọ́run ojú tẹ fi ń wò wá lóòrèkóòrè ojú náà nífa wò bákan náà ètí tẹ fi ń gbọ́ wa etí náà nídìí oríkèéríkèé ara tí a sílé ayé pọ̀lọ́gbò tí ọlọ́run láyọ̀ àti àlàáfíà in láti pàdé nínú ọgbà àlùjẹ́nà al-firdaus al-a'la innahu waliyu dhalika wal qadiru alayhi ǹjẹ́ àmọ́ sọ fún wa wípé kí ni assalamu alaykum wa rahmatulahi wa barakatuh subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk ó dìgbà mí ọjọ́ rẹ̀ ológo tí ọlọ́. Allah.